ẹ káàbọ̀ padà láti abala ìmọ̀ràn ìlera a lérò pé ẹ ti gbádùn bí dókítà wa bí o ṣe mú wa ẹ mọ̀ pé a sọ fún yín pé dókítà àkọ́kọ́ nù ẹ bẹ́ẹ̀ abala tí a tún dé yìí náà àti tòní dókítà wa lè agbára tí a tún jọ ìrànà eléyìí tí a tún gbé wá lónìí ẹ mọ̀ pé gbogbo ọjọ́ ọjọ́bọ̀ a kì ọ̀rọ̀ nípa àwọn òṣèlú àbí nǹkan tí nípa ìlera òun ni àmúmú wa lónìí gẹ́gẹ́ bí ìṣe wa náà dókítà wa ti wà nílé agbára pẹ̀lú wa ojú ni wọ́n mọ̀ kì í ṣe àìmọ̀ olóko fún yín kí ni tí a fẹ́ wò lónìí òun náà ni tí a mọ̀ sí ectopic pregnancy oyún ìta ilé ọmọ kí ló ń fà á kí tiẹ̀ là ń pè ní oyún ìta ilé ọmọ tí tó bá ṣẹlẹ̀ àwọn nǹkan wà tíyẹn lè ṣe láti fi rí i pé ó padà sí ipò tó yẹ kó wà òun náà ni tí dókítà ọmọ bá wa yànnàná láàárọ̀ tòní dókítà wa tí a sì jọ wà ní agbára náà ni dókítà Adéwọlé Stephen kojúmọ́ ẹ sì káàbọ̀ sórí ètò ẹ ṣeun atọ́kùn. ẹ káàbọ̀ sí eré ìtàlejò wa. ẹ ṣeun atọ́kùn inú mi dùn láti wà ń bí láàárọ̀ yìí. ẹ ṣeun púpọ̀ ó tó jẹ́ mẹ́ta láti rálejò wa. bẹ́ẹ̀ni. ẹ ṣeun púpọ̀ gẹ́gẹ́ bí n ti àfẹ́ ọ̀pọ̀ ènìyàn ni ò mọ n tí à ń pè ní oyún ìta ilé ọmọ ẹ̀yin gẹ́gẹ́ bí dókítà àfẹ́ kí ẹ kọ́kọ́ tẹ̀ là wá lóye kí ni tá à ń pè ní oyún ìta ilé ọmọ. ẹ ṣeun atọ́kùn tí a bá ń sọ̀rọ̀ nípa oyún tó wà ní ìta ilé ọmọ Eh, ó pé oríṣiríṣi ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni wípé ibi tó yẹ kí oyún máa wà ní inú ilé ọmọ hmm. pàápàá jùlọ nínú ilé ọmọ ó tún ní ibi tó yẹ kí oyún dàgbà sí eh, ó ní ibì kan tí àwọn òyìnbó máa ń pè ní endometrium hmm. òun ni àlà tó wà nínú ilé ọmọ tó wọnú jù hmm. orí àlà yẹn gangan ni ọmọ gbọ́dọ̀ tẹ̀dó sí hmm. Hmm. ibẹ̀ dẹ̀ ni ọmọ gbọdọ bẹ̀rẹ̀ sí í dàgbà sí hmm. àmọ́ tá a bá wo bí ilé ọmọ ṣe rí a máa ń pè bìkan ní ẹnu ilé ọmọ òun ni àwọn òyìnbó máa ń pè ní cervix ibẹ̀ yẹn ìta ilé ọmọ náà làwa sì kà á sí ó ní ibi tá a máa ń pè ní okùn ilé ọmọ okùn ilé ọmọ méjì ló wà a máa ń pè okùn ilé ọmọ ní fallopian tube méjì ló wà ìkan wà lápá ọ̀tún ìkan wà lápá òsì nǹkan tí mo gbọ́dọ̀ sọ ni wípé ìgbà tí oyún bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ hmm. tí ọkùnrin àti obìnrin tán bá ní ìbálòpọ̀ hmm. ibi tí oyún máa ti kọ́kọ́ ń bẹ̀rẹ̀ òun ni okun ilé ọmọ hmm. oyún lè bẹ̀rẹ̀ ní okùn ilé ọmọ tó wà lápá ọ̀tún tàbí ilé tó wà ní apá òsì tí oyún yẹn bá dẹ̀ ti wá bẹ̀rẹ̀ sí ń dàgbà bí oyún yẹn ti pé bí ọjọ́ mẹ́ta sí ọjọ́ mẹ́fà oyún yẹn á wá bẹ̀rẹ̀ sí í rìn kúrò ní inú okùn ilé ọmọ hmm. á wá rìn lọ inú ilé ọmọ ní ibi tí mo máa ń pè ní endometrium hmm. tó bá ti wà níbẹ̀ ibẹ̀ lọmọ á wá tẹ̀dó sí hmm. ibẹ̀ ní èkejì ilé ọmọ ẹ̀ta máa ń pè ní placenta ibẹ̀ ló máa ti bẹ̀rẹ̀ sí í dàgbà ibẹ̀ lọmọ náà á ti dàgbà tó bá tẹ̀ ti tó àsìkò lẹ́yìn oṣù mẹ́sàn-án oyún á wá ọmọ á máa bẹ̀rẹ̀ sí í mú aláboyún á dẹ̀ bí ọmọ hmm. àmọ́ tí oyún bá ṣẹlẹ̀ ní okùn ilé ọmọ hmm. ó ṣeé ṣe kó má kúrò ní okùn ilé ọmọ yẹn. kí ló dé. ó pé oríṣiríṣi àìsàn tí obìnrin lè ní hmm. tí oyún ò fi ní kúrò ní okùn ilé ọmọ tó máa di pé á wá dúró síbẹ̀. Si Hmm. ọmọ yẹn á dẹ̀ bẹ̀rẹ̀ sí ń dàgbà síbẹ̀. tókùn hmm. wọn yẹn wà nífẹ̀ẹ́ kó fàyà. Hmm. nǹkan tó máa ń ṣẹlẹ̀ gangan tá a máa ń sọ pé kéèyàn ní oyún sí ìta ilé ọmọ ó léwu ó máa ń fa ó máa ń ṣekú ó máa ń ṣekú pa àwọn obìnrin wa gidigidi ní orílẹ̀-èdè wa yìí àwọn nǹkan tá a máa ń pè ní studies tá a ṣe ó fi hàn wá wípé tí obìnrin ọgọ́rùn-ún hmm. tí wọ́n bá ní oyún hmm. àwọn bíi mẹ́ta sí mẹ́wàá nínú wọn oyún tí wọ́n ní ìta ilé ọmọ ló wà. Hmm. <laughs> and àwọn tó dẹ̀ ní oyún síta ilé ọmọ yẹn pẹ̀lú gbogbo ìtọ́jú pẹ̀lú gbogbo ẹ̀ àwọn bíi méjì ni wọ́n máa ń kú. pàápàá jùlọ tí a bá tètè tí wọ́n bá tètè wá sí ilé ìwòsàn ó ṣeé ṣe kí wọ́n kú hmm. nǹkan tó dẹ̀ máa ń fà á kí oyún kó má kúrò ní okùn ilé ọmọ ni pé ó ṣeé ṣe kóbìnrin yẹn kó ní àìsàn hmm. ní gbogbo àwọn ibi ẹ̀yà tí obìnrin fi ń lóyún tó fi ń bímọ ta máa ń pè ní reproductive system. Hmm. irú àwọn àìsàn wo. àwọn àìsàn yẹn pé oríṣiríṣi àìsàn gbajúmọ̀ wà ń bẹ táwọn Eh, òyìnbó ń pè é gonorrhea obìnrin náà hmm. máa ń ní gonorrhea hmm. ó tún ní àìsàn gbajúmọ̀ ẹ̀mí tó máa ń pè ní syphilis hmm. obìnrin lè ní syphilis ó tún ní àwọn àìsàn oríṣiríṣi tó máa ń ti ìpasẹ̀ eh, ìbálòpọ̀ a máa ń pè wọ́n ní sexually transmitted, transmitted infection ọ̀pọ̀lọpọ̀ wọn ló lè mú kí okùn ilé ọmọ kó láìsàn tí okùn ilé ọmọ bá dẹ̀ ti láìsàn tóyún bá bẹ̀rẹ̀ níbẹ̀ oyún yẹn lè oyún yẹn má kúrò ní ibi okùn ilé ọmọ yẹn hmm. ó tún ṣe àwọn obìnrin kan tún wà tó jẹ́ pé àti bíbí hmm. wọ́n ti bí wọn okùn ilé ọmọ yẹn ó kúrú hmm. ó ní bó ṣe yẹ kí okùn ilé ọmọ ṣe gùn tó tóbìnrin máa fi dàgbà okùn ilé ọmọ okùn ilé ọmọ obìnrin mi ò kò dàgbà tó yẹn Hmm. okùn ilé ọmọ tóbìnrin mi ìdẹ̀rẹ́ ó tún wá gùn jù tó bá kúrú jù tó bá gùn jù wàhálà ni hmm. ó tún wá ní àwọn obìnrin kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n tún wá ní àwọn àìsàn míì hmm. ní ara ilé ọmọ àwọn àìsàn bíi oyún ìju àìsàn ó ní àìsàn kan táwọn òyìnbó máa ń pè ní endometriosis mi ò tí ì mọ Yorùbá rẹ̀ àmọ́ endometriosis yẹn ó tún fẹ́ ó tún fẹ́ fi ara jọ oyún ìju ni hmm. àmọ́ kì í ṣe oyún ìju àwọn àìsàn báyẹn tóbìnrin bá ní tó hmm. bá lọ lóyún ó ṣeé ṣe kó jẹ́ pé ìta ilé ọmọ ni oyún yẹn máa wà hmm. ó tún láwọn kan tó jẹ́ pé òkè wọ́n fẹ́ bímọ tọkọtaya wọn ọ̀rọ̀ mọ bí wọ́n wá lọ ṣe àwọn ìtọ́jú ìgbàlódé tá a máa ń pè hmm. ní IVF hmm. hmm. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tó jẹ́ pé IVF náà ṣe ìta ni ilé ọmọ yẹn máa ń lóyún yẹn máa ń. báwo ni yẹn ṣe jẹ́ ṣe báwọn dókítà ló máa ń ṣe. àwọn dókítà ló ń ṣe àmọ́ ṣe rí gbogbo àwọn ìlànà tá a máa ń gbà láti jẹ́ kí oyún yẹn bẹ̀rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ìta ilé ọmọ ni oyún yẹn máa lọ ló máa dé sí hmm. ó tún lára àwọn iṣẹ́ abẹ kankan tá a máa ṣe láyé ijọ́ yẹn hmm. àwa kọ̀ọ̀kan sì ń ṣe láyè sí hmm. gbogbo iṣẹ́ yẹn náà ni pé kóbìnrin lè lóyún a máa ń pè wọ́n ní tuba surgery a máa ń ṣe iṣẹ́ abẹ lórí okùn ilé ọmọ tí a bá ṣe iṣẹ́ abẹ lórí okùn ilé ọmọ fún obìnrin mẹ́wàá tí gbogbo wọn bá lóyún ó ṣeé ṣe kó jẹ́ pé ẹnìkan nu wọn ìta ilé ọmọ ni ó máa ní oyún yẹn sí pàápàá jùlọ àwọn obìnrin wa lẹ́nu ọjọ́ mẹ́ta èyí tó máa fi ṣe fètò sí hmm. wọn àwọn máa ń sọ pé ó sàn fún wọn hmm. káwọn lóyún káwọn yọ hmm. lójú tí wọn àwọn fètò sí yẹn bóyá ó léwu wọn á ní pé ní tiwọn o ẹ jẹ́ káwọn lóyún táwọn bá dẹ̀ ti lóyún àwọn á lọ yọ téèyàn bá dẹ̀ ń ṣẹ́yún téèyàn ń ṣẹ́yún hmm. ó máa dé ìgbà kan tó jẹ́ pé oyún tó máa wá lọ ní hmm. ìta hmm. ilé ọmọ ló máa ní sí. ẹ ṣeun àlejò wa bí wọn bá ṣe wá lóyún síta yẹn ṣé ó ṣeé ṣe ẹtọ́lẹ̀ kan pé àwọn dókítà ló máa mọ̀ téèyàn bá lóyún síta ṣó ṣeé ṣe kéèyàn fúnra rẹ̀ mọ̀ pé tó kóbìnrin mọ̀ pé ṣàpẹẹrẹ wà tó máa fi mọ̀ pé oyún yìí o ìtàlẹ́ ọmọ ló wà. ẹ ṣeun atọ́kùn tóbìnrin bá lóyún gbogbo obìnrin ni ló máa mọ̀ páwọn ti lóyún lákọ̀ọ́kọ́ wọn ò ní rí nǹkan oṣù wọn hmm. ní ìgbà tó yẹ kí wọ́n rí wọ́n lè má rí oṣù kan oṣù méjì àtòbìnrin hmm. bá dẹ̀ ti tó àsìkò tó yẹ kó máa lóyún tí ò rí nǹkan oṣù ó yẹ kó ti mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan ti dáhùn sí ara ah. ẹ̀ nìyẹn èkejì àwọn tó bá lọ lóyún síta ilé ọmọ ó máa ń ní àwọn àpẹẹrẹ kan tí wọ́n máa ń rí hmm. òye á máa kọ́ wọn hmm. ìsàlẹ̀ inú á máa dùn wọ́n hmm. tó bá jẹ́ pé apá ọ̀tún ni oyún yẹn wà wọ́n á máa ní ìsàlẹ̀ ilé ìsàlẹ̀ ikùn lápá ọ̀tún lá máa dùn wọ́n tó bá dẹ̀ jẹ́ pápá òsì ni apá òsì yẹn ni dídùn yẹn á ti máa wá tó bá dẹ̀ ti ń dùn wọ́n báyẹn tán bá ráwọn fẹ́ bẹ̀rẹ̀ kí wọ́n mú nǹkan hmm. ó máa tún dùn wọ́n sí ìṣòro ló máa di ìṣòro àwọn míì wọ́n máa ń ṣàkíyèsí pé wọ́n ti lè má rí nǹkan oṣù fún bí oṣù méjì hmm. wọ́n á kọ̀ ṣàdédé bẹ̀rẹ̀ sí í rí ẹ̀jẹ̀ hmm. ẹ̀jẹ̀ yẹn dẹ̀ máa pọ̀ ó máa pọ̀ ju bó ṣe yẹ kó rí lọ tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n á ti máa funra pé ó ṣeé ṣe kó jẹ́ pé oyún táwọn ní yìí o. Hmm kì í ṣe ibi tó yẹ kó wà ló wà hmm. tí ó bá dẹ̀ jẹ́ pé okùn ilé ọmọ ni ni oyún yẹn wà okùn ilé ọmọ ò lè gba oyún ju oṣù méjì lọ hmm. okùn ilé ọmọ yẹn máa fàya tó bá dẹ̀ ti fàya ẹ̀já bẹ̀rẹ̀ sí ń dà sínú hmm. ikùn ilé obìnrin yẹn tẹ́jẹ̀ bá dẹ̀ ti ń dà ìwọ̀nba lẹ̀jẹ̀ tó wà lára wa ikùn wa ó lè gba gbogbo ẹ̀jẹ̀ Hmm. tó ń yípo àyíká ara wa obìnrin mi á kọ̀ rí pé òun rìn díẹ̀ òyì kọ ó ṣubú hmm. pàápàá jùlọ tán bá sùn tán wá jí lóru pé wọ́n fẹ́ lọ tọ̀ lóru hmm. ìgbà àsìkò yẹn ló ní irú nǹkan bá yẹn máa ń ṣẹlẹ̀ jù wọ́n á jí wọ́n làwọn fẹ́ lọ tọ̀ wọ́n á dé ibi balùwẹ̀ káwọn tọ̀ níbẹ̀ báyìí wọ́n á kọ̀ rí pé ojú wọn kọ̀ paná ó paná pátápátá wọ́n á bára wọn lẹ̀ ńlẹ̀ àwọn àmì tá a máa fi máa mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìta ilé ọmọ hmm. òun ni oyún yẹn wà hmm. ó mú ṣàlàyé ó máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin wa gan hmm. ó ti fa kú ó ti ṣe kú pa èèyàn tí mo mọ̀ gidigidi tó eh, súnmọ́ mi. Eh, bẹ́ẹ̀ tiẹ̀ ṣe ń ṣàlàyé ẹ̀yìn sí ó dàbí nǹkan tó jẹ́ pé eh, àti ìyè tàbí kí n kúkú bí yín mm. pé ṣé ní yíyè àti oh. kíkú oh, èwo oh, ló yára jù fún ẹni tó bá ní oyún síta ilé ọmọ. ẹni tó bá ní oyún síta ilé ọmọ tí ò bá ṣọ́ra ó ṣeé ṣe kó kú. nítorí ẹ̀sọ́ lẹ́ẹ̀kan ní ìsìn mm. wípé ẹ̀jẹ̀ wọ́n máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ nù téèyàn bá sì ti ń sọ ẹ̀jẹ̀ nù. kò ti tán nìyẹn so nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn obìnrin míì ẹ̀ rí i pé wọ́n á ní kán tó gbé kúrò ńlé kán tó gbé dé hospital O ti kú sínú mọ́tò hmm. ìgbà tá a bá máa fi ṣe àyẹ̀wò a kò rí pé ikùn ẹ̀ ti wú hmm. ẹ̀jẹ̀ ló kúnnú hmm. ikùn yẹn ìdí tó ẹ̀ fi nẹ́jẹ̀ nínú ikùn yẹn ni pé ìta ilé ọmọ òun ni ó lọ ní oyún yẹn sí. ẹ ṣeun dókítà wa ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ nípa oyún ọ̀hún gangan ẹ ṣé tí obìnrin bá ní oyún síta ǹjẹ́ ó ní ìpalára kankan tó máa ń ṣe fún ọmọ tí ọmọ bá lọ síbi tó yẹ kó oyún dúró sí tí yóò ti mọ bẹ̀rẹ̀ sí ń dàgbà máa ṣe gbogbo ẹ̀ ṣé ó ní ìpalára kankan tí yóò ṣe fún ọmọ gan fúnra lára rẹ̀. tí ó tún wá ní oríṣiríṣi oyún ìta ilé ọmọ ó ní nǹkan tá a máa tún ń pè ní abdominal pregnancy àwọn ìyẹn inú okùn ilé ọmọ lóyún ti bẹ̀rẹ̀ hmm. èyí tó yẹ kí oyún yẹn kó fi kúrò ní okùn ilé ọmọ kó lọ inú ilé ọmọ hmm. Hmm. ọ̀nà òdì ló gbà Hmm. Hmm. ó wá jáde sí ẹ̀yìn ilé ọmọ hmm. ní ẹ̀yìn ilé ọmọ àwọn okùn ẹ̀jẹ̀ tó pọ̀ wà ń bẹ̀ àwọn okùn ẹ̀jẹ̀ yẹn wọ́n á wá bẹ̀rẹ̀ sí í ṣe ìtọ́jú oyún yẹn fúnra wọn àyè dẹ̀ wà ní ẹ̀yìn ilé ọmọ dáadáa fún ọmọ láti dàgbà kò sí nǹkan tí oyún yẹn tó máa bẹ́ a máa fàya a máa ń ṣàkíyèsí pé àwọn oyún tó bá rí báyẹn tó jẹ́ pé ìta ilé ọmọ ló wà mọ́ ẹ̀yìn ilé ọmọ ló lọ dàgbà sí a ti ní àwọn ọmọ tó yẹ pé wọ́n lè dàgbà kú tó oṣù mẹ́sàn-án gan hmm. tó yẹ pé a lè má tiẹ̀ mọ̀ pé ìta ilé ọmọ ló wà dìgbà tí ọjọ́ ìkúnlẹ̀ abiyamọ hmm. ẹni á wá rí i pé ah, ah. èyí tó yẹ kí ọmọ kó máa hmm. rọbí kò rọbí òyì ló ń kọ láfi mọ̀ pé oyún yìí o ìta. Hmm. ilé ọmọ ló wà lẹ́yìn ilé ọmọ irú àwọn oyún bá yẹn ó ṣeé ṣe kọ́mọ yẹn dàgbà kí wọ́n bí ọmọ yẹn kódà kó dẹ̀ wà láyọ̀ àti àlàáfíà hmm. àmọ́ tó bá jẹ́ pé inú okùn ilé ọmọ ló wà hmm. tàbí oyún yẹn ẹnu ilé ọmọ ló lọ ń dàgbà sí kò sí nǹkan tí a lè ṣe tọ́mọ yẹn á fi yè oṣù méjì oṣù kan àbọ̀ pàápàá ó jù oṣù mẹ́ta ọmọ yẹn á ti kú á ti gbogbo á ti bẹ̀rẹ̀ sí í di pé ó ti dọ̀rọ̀ pàjáwìrì ká tètè ṣe ká wá gba ẹ̀mí ìyá ni. yálà hmm, hmm, hmm. ẹ ṣeun àlejò wa kí wàá ní ẹ ti sọ wípé láàrin oṣù méjì ọmọ yẹn máa ṣe máa padà síbi tí ó ti ń bọ̀ ṣé n tẹ́ gbìyànjú àti sọ ni wípé kò sí bóyá bíi ìtọ́jú tí wọ́n lè ṣe fún ẹni tí ó bá ní ọmọ sí. ṣe bóyá ká gbé ọmọ kúrò bí okùn ilé ọmọ. bóyá kàn tì sínú lọ́n padà kó lè wọ ah. ilé ọmọ. Ah, ọmọ ní ọmọ mi pé bóyá orí ló fi ń ṣe kínní ni o tí wọ́n ní bọ́ yẹn ṣe tó padà sí fún. wọ́n á sì mú bọ́ ṣe máa yí ah, àbí sáyẹ́ǹsì tí wọ́n ti ṣèwádìí dé <laughs> apá yẹn. ẹ ṣeun atọ́kùn tó bá ti jẹ́ oyún ìta ilé ọmọ kò sí nǹkan tẹ́nikẹ́ni lè ṣe sí hmm. irú oyún yẹn ọlọ́run ti kọ sílẹ̀ pé kò sí nǹkan téèyàn lè ṣe yàtọ̀ sílẹ̀ tí mo ṣàpèjúwe pé tó bá jẹ́ ẹ̀yìn ilé ọmọ lọmọ ti ń dàgbà hmm. ìyẹn nìkan ni ìrètí wà hmm. pé ọmọ yẹn lè dàgbà even àwọn irú oyún bá yẹn àwọn ìyá yẹn a máa gbé wọn sórí bẹ́ẹ̀dì ni hmm. a máa dá wọn dúró a lè dá wọn dúró gan fún oṣù méje. Mm ní ilé ìwòsàn láti máa yẹ̀ wọ́n wò. tá a fi ṣe pé dandan o hmm. àlàáfíà ni ìyá àtọmọ wọn wà hmm. hmm. àwọn yòókù àwọn oyún ìta ilé ọmọ yòókù tá a bá ti sọ pé nǹkan tó ń ṣe aláboyún rèé pàjáwìrì ni a gbọ́dọ̀ gbé ẹni yẹn lọ ṣeṣẹ́ abẹ fún ni. Mm. lẹ́sẹ̀kẹsẹ̀. Mm. a gbọ́dọ̀ ṣiṣẹ́ abẹ fún mm. tọ ẹ ṣeun ká wá ẹ wá jẹ́ ká wò ní àpapẹ gbogbo àwọn tí ẹ ní aláboyún ò rí tí ó fi mọ̀ pé ìtàlẹ̀ ọmọ òní ọmọ wà tí wọ́n bá rí gbogbo ẹ̀ tí wọ́n sì tètè gbéra wá sílé ìwòsàn irú àwọn ìtọ́jú wo ni ó wà fún wọn tí wọ́n lè gbà tí ẹ̀mí ìyá àtọmọ tí ó sì fi wà lálàáfíà. ẹ ṣeun atọ́kùn ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn àpẹẹrẹ tí a tí mo júwe ó ṣeé ṣe kó jẹ́ pé aláboyún yẹn á ti tètè rí àwọn àpẹẹrẹ yẹn hmm. kí okùn ilé ọmọ yẹn kó má ì tí ì bẹ́ hmm. tí okùn ilé ọmọ yẹn ò bá ì tí ì bẹ́ òun làwọn òyìnbó máa ń pè ní unruptured ectopic tí okùn ilé ọmọ yẹn ò bá ì tí ì bẹ́ a sì máa gbé ẹni yẹn dandan lọ sí ilé lọ sí lọ sí ìyàrá iṣẹ́ abẹ hmm. tá a máa ń pè ní tíátà tábà rẹ̀ hmm. ti gbé wọn lébẹ̀ tábà rí pé okùn ilé ọmọ yẹn ò tí ì bẹ́ ó ní bá a ṣe lè rọra la okùn ilé ọmọ yẹn à á hmm. rọra yọ ọmọ yẹn kúrò kò sí nǹkan tá a lè ṣe ọmọ yẹn ò lè yè kò lè yè àmọ́ okùn ilé ọmọ yẹn torí bí mo ṣe ṣàlàyé ní bẹ̀rẹ̀ okùn méjì lọ́lọ́run fún gbogbo obìnrin tàbá dẹ̀ la fẹ́ gé kan hmm. obìnrin yẹn yọ̀kan ló máa kù hmm. Hmm. a lè sọ ó ṣe ṣe kẹ́pẹ́ yọ̀kan èkejì náà tún lè lọ ní wàhálà a jẹ́ pé obìnrin yẹn ó dẹni tí ò ní lè dá ní oyún fúnra ẹ̀ mọ́ nìyẹn so a máa ń pe àwọn eh, operation kọ̀ọ̀kan a máa ń pè ní conservative operation eh, irú mm. operation báyẹn á la okùn ilé ọmọ yẹn tá a bá ti là á á rọra yọ ọmọ yẹn jáde ìgbà míì gan tá bá ti là bá yẹn á kọ̀ ṣe pé á ṣe dájú wípé okùn ilé ọmọ ẹ̀jẹ̀ ò máa dà láti okùn ilé ọmọ hmm. torí anywhere tóyún bá wà hmm. ẹ̀jẹ̀ máa ń pọ̀ ní ìtòsí ibẹ̀ hmm. so tá bá rẹ̀ ti ṣàkíyèsí la rí i pé okùn ilé ọmọ yẹn ò máa ṣẹ̀jẹ̀ a lè dá padà láì pàdé ó ní orúkọ tá a tún máa ń pè yẹn àwa gynecologist a máa ń pè ní sapingostomy. Mm then ó ṣeé ṣe kó jẹ́ pé tá a bá la okùn ilé ọmọ yẹn tá a yọ ọmọ yẹn jáde ìyẹn fún eléyìí tó yẹ pé okùn yẹn ò tíì bẹ́ o a lè rán padà hmm. eh, a máa ń pè yẹn ní sapingotomy hmm. àmọ́ tí okùn ilé ọmọ bá ti bẹ́ a gbọ́dọ̀ gé kúrò ni. Hmm. ìyẹn ni pé ibẹ̀ ló parí sí kò sí nǹkan tá a lè ṣe okùn yẹn ti condemn nìyẹn kò sí nǹkan tá anybody lè ṣe sí okùn ilé ọmọ yẹn a máa gé kúrò obìnrin á wá di ẹni tó eh, ní eh, okùn ilé ọmọ ẹyọ kan eh, nǹkan tó kọ̀ dá nípa gbogbo ẹ̀ ni pé bọ́lọ́run wá ṣe ní òye tó hmm. ọlọ́run mọ̀ pé irú okùn ilé ọmọ yẹn ó ṣe pàtàkì hmm. òun lọ́lọ́run fún wa ní méjì hmm. obìnrin ò ní ìdíjú ẹyọ kan lọ gbogbo ọmọ tó lè bí ó lè fi okùn ẹyọ kan kó fi bí gbogbo ọmọ yẹn Hmm. àlejò wa mo fẹ́ béèrè nípa ti okùn ilé ọmọ yẹn pé ẹni tó ti mọ̀ wípé okùn ilé ọmọ òun ti bàjẹ́ pé ẹyọ kan ti bàjẹ́ tó sì mọ̀ pé nǹkan kan lè ṣẹlẹ̀ kí ni ọ̀nà tó lè gbégbà ṣùgbọ́n kẹ́ tó hmm. dáhùn ìbéèrè yẹn eh, eh, dé òkè lọ́hùn. Eh, ẹ̀yin ara lè rò pé ẹ ti ń gba ìlàlọ́yẹ̀ bí gbogbo ṣe ń lọ Eh, torí ọ̀pọ̀ àwọn èèyàn ni ò mọ tí à ń pè ní oyún ìta ilé ọmọ àti gbogbo àwọn tó fà á òun náà ni àlejò wa ti ń bá wa yànnàná láti àárọ̀ ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú ẹ jẹ́ kí a sáré dé òkè lọ́hùn náà nígbà tá a bá padà dé àlejò ó bá wa bẹ̀rẹ̀ níbi ìbéèrè tí Rachel tí ó wọn ẹ mọ̀ yìí kó ń bẹ̀ à ń padà bọ̀ yorùbá ló làṣà yorùbá ló níṣe gẹ́gẹ́ bí ọmọ yorùbá àtàtà àṣà àti ṣe ọmọlúwàbí wa ló jẹ wá lógún torí bọ́kọ̀ ròkun bórọ̀ṣà yóò darí padà sébùté tẹnitẹni èkìsà ń ta àtàn bẹ́ẹ̀ sì ni àjòkò ní dùndùndùn kó nílé ó mọ̀rẹ́lé ọmọ tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́ bẹ́ẹ̀ làwọn àgbà wí ìkànnì kan ń bọ̀ lórí afẹ́fẹ́ láìpẹ́ lórí decoder star time bàbá perí akọni àfidàlálẹ̀ gàràgà Captain TV yorùbá ni mò ń perí ẹ̀ ìròyìn àsìkò láì fi gbá kan bọ̀ kan nínú àwọn àwòrán tó mọ́ gaara bí odò kírísítálì àwọn ètò tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ìròyìn eré ìdárayá orin àtijọ́ àtàwọn àjá àbálẹ̀ orin ìgbàlódé eré oníṣe àti sinimá àgbéléwò lóríṣiríṣi ìtàn ilẹ̀ Yorùbá àtàwọn akọni wa àwọn ohun ìṣẹ̀ǹbáyé bí a ti ń ṣe nígbà ìwáṣẹ̀ ètò ẹlẹ́sìn dẹ̀sìn àtàwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa mélòó la fẹ́ kà lẹ́yìn adépèlé lórí ìkànnì Kaftan TV Yorùbá à ń pò ó pọ̀ lọ́wọ́lọ́wọ́ bó bá igi náà tán tọmọdé tàgbà ni ó bù láńbẹ́ ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ kú ojú lọ́nà rẹ̀. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà bí ẹ̀ bá ẹ̀ ṣe ń ṣí ẹ̀rọ amóhùnmáwòrán yín abala bó ṣe ń lọ ṣùgbọ́n lónìí abala ìlera òun náà ni a wà lórí ètò káàárọ̀ oòjíire ní tí a sì ń wò látàárọ̀ òun náà ni ó ní ṣe pẹ̀lú oyún ìta ilé ọmọ tí àwọn olóyìnbó ń pè ní ectopic eh, pregnancy àlejò wa tí wọ́n sì ti ń bá wa yànnàná rẹ̀ látàárọ̀ àwọn náà ní dókítà Adéwọlé Stephen ẹ kú àtótónu látàárọ̀ àlejò wa ẹ ṣe wọn atọ́kùn <laughs> ẹ tó di pé a lọ sí òkè lọ́hùn Rachel béèrè ìbéèrè kan mm. tí ó fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ káwọn aráalé náà kí wọ́n lè ní mọ̀ nípa bóyá kí n tún béèrè torí àwọn tó ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa béèrè tí mo béèrè ni wípé àwọn tó ti mọ̀ wípé okùn ilé ọmọ yẹn ó ti bàjẹ́ torí mo rántí obìnrin kan nígbà yẹn tó ní bọ̀dá ẹ lè fẹ́ mi o òun ti rìnrìn kùnrin kọjá pé okùn ilé ọmọ sì ti bàjẹ́ o hmm. torí pé òun ò lè lóyún mọ́ o ìgbà kan àwo kan o ó sì padà di pé ó ní oyún ṣé ó ní àwọn ìtọ́jú kan tí wọ́n ṣe láàárín yẹn àbí ẹni tó tiẹ̀ ti mọ̀ báyìí pé okùn ilé ọmọ òun ò bóyá ó ti bàjẹ́ o ṣé ó láwọn ìtọ́jú tí wọ́n lè ṣe láti fi rí pé oyún kò ní dúró sí inú ibẹ̀ tàbí àárín ọ̀nà ẹ ṣeun atọ́kùn ní àkọ́kọ́ ìmọ́tótó hmm. àwa Yorùbá máa ń sọ pé ìmọ́tótó ó lè ṣẹ́gun gbogbo àrùn tí obìnrin tó bá ń ṣe ìmọ́tótó ara ẹ̀ kò ṣeé ṣe kí àìsàn kó ṣàdédé wọ ẹ̀ gùnkè lọ sí gbogbo bí àwọn ẹ̀yà ilé ọmọ mm. tí àìsàn bá dẹ̀ gòkè lọ ẹ̀yà ilé ọmọ kò lè pa okùn ilé ọmọ lára hmm. ìyẹn já kọ́kọ́ èkejì kò sí obìnrin tó ti dàgbòrà débi pé ó lè bẹ̀rẹ̀ sí ní ìbálòpọ̀ tí ò lè ní àìsàn ní okùn ilé ọmọ hmm. èyí tó ṣe pàtàkì jù ni pé obìnrin yẹn gbọ́dọ̀ máa kíyèsára tí ò báyìí tí ṣe tán láti lóyún hmm. ó gbọ́dọ̀ ṣe fètò sí pàápàá jùlọ tí ò báyìí tí sí nílé ọkọ hmm. ó ní nǹkan tí àwọn òyìnbó máa ń pè ní condom hmm. gbogbo ìbálòpọ̀ tó obìnrin yẹn bá fẹ́ ní kó máa lo condom ìdí dẹ̀ ni pé tó bá ń lo condom kò lè ní àìsàn kò dẹ̀ ní lè lóyún àwọn àìsàn tá a máa ń pè ní àìsàn gbajúmọ̀ ah, àìsàn mm. sexually transmitted infection tó bá ń lo condom kò ní ní hmm. eh, condom obìnrin wà condom ọkùnrin wà hmm. tí ọkùnrin bá lóun ò lò òun lè lọ ra ti obìnrin kó lò ìyẹn jẹ́ èkejì hmm. ẹ̀kẹta ká tiẹ̀ sọ wípé okùn ilé ọmọ kan ti bàjẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé ìta ilé ọmọ ló lọ lóyún sí wọ́n ti gé okùn kan kúrò hmm. okùn ìkejì wà ń bẹ̀ hmm. bí mo dẹ̀ ṣe ṣàkíyèsí mo ṣàlàyé obìnrin lè bí ọmọ mẹ́wàá tó bá fẹ́ bí mẹ́wàá pẹ̀lú okùn kan hmm. èyí tó ṣe pàtàkì ni pé kí okùn ilé ọmọ kó ṣáàtì wà ẹ̀kẹrin ó ṣeé ṣe gan kó jẹ́ pé okùn ilé ọmọ méjèèjì ni òun lò mọ́ wọ́n ti bàjẹ́ bóyá àìsàn ló bà wọ́n jẹ́ àbí wọ́n ti gé wọn kúrò nígbà tí wọ́n ṣiṣẹ́ abẹ fún fún okùn fún oyún ìta ilé ọmọ hmm. ìrètí sì wà hmm. ìdí tí mo hmm. fi sọ bẹ́ẹ̀ ni pé ní ayé ìsìn a máa ń ṣe àwọn ìtọ́jú ìgbàlódé fún obìnrin tó bá fẹ́ bímọ tá a máa ń pè ní IVF a nídìí a nílò okùn ilé ọmọ láti ṣe IVF ìnáwó ló kọ̀ máa pọ̀ díẹ̀ àmọ́ obìnrin tí ò bá tiẹ̀ ní okùn ilé ọmọ kankan tí ilé ọmọ bá ṣàṣì wà ń bẹ̀ tí ilé ọmọ ò dẹ̀ ní àìsàn hmm. obìnrin yẹn ó lè bí gbogbo ọmọ tó bá fẹ́ bí hmm. pẹ̀lú ilé ọmọ nìkan láìsí eh, eh, ṣùgbọ́n báwo ló ṣe eh, báwo ni bóyá ẹ ṣe ṣàlàyé iv ọ̀fìn fún wa nítorí nígbà tí ẹ ń sọ̀rọ̀ lẹ́yìn jẹ́ ká mọ̀ pé ibi okùn yìí ni oyún ti máa ń bẹ̀rẹ̀ tí ò bá wá sí okùn rárá báwo ló yín wá ni oyún ti bẹ̀rẹ̀ tí kò wá lọ ilé ọmọ. ẹ ṣeun atọ́kùn tí kò bá sí okùn rárá hmm. àwa tá a máa ń ṣe ìtọ́jú ìgbàlódé tí mò ń pè láìvf yìí hmm. nǹkan ọkùnrin hmm. ẹ̀dá ọkùnrin a máa gbà á dẹ̀ ó ní oògùn tá máa fún àwọn abẹ́rẹ́ tá máa fún obìnrin á mú kí ẹyin tó máa ń di ọmọ lára obìnrin àwọn ẹyin yẹn máa pọ̀ ó ní bá ṣe ó ní bá ṣe máa ń rí ẹyin yẹn wà kúrò lára obìnrin hmm. tó bá ti tó àsìkò hmm. àwọn ẹyin yẹn ó ní ó ní ike kan tá a máa ń tá a máa fi sí àwọn ìkíní tí mò ń sọ yẹn nǹkan tó wọ́n ni hmm. àwọn ike yẹn kì í ṣe ike tán fi lọ́n gbọ́ wọ́n fi ń gbọ́bẹ̀ ní <laughs> búkà àwọn ike tó wọ́n gidigidi ni so a máa fi àwọn ẹyin yẹn sínú ike ó ní nǹkan kan tó fẹ́ dàbí omi tá máa dà sí inú ike yẹn hmm. ká tó kó àwọn ẹyin yẹn sínú ẹ̀ ẹ̀dá ọkùnrin ó ní bá a ṣe máa yẹ̀ wò a máa mú kan ní ara àwọn èso tó wà nú ẹ̀dá yẹn hmm. ó ní bá a ṣe a máa wò ó lábẹ́ kíní àwòrán hmm, tó máa mú nǹkan tóbi microscope eh, a máa wò ó bá a ṣe ń wò ó a máa mú èso kan títọkùnrin a mú ẹyin kan tóbìnrin nínú ike yẹn ni o hmm. Hmm. a dẹ̀ rọra pa wọ́n pọ̀ hmm. débi pé a máa kí èso ọkùnrin yẹn wọ inú ẹyin obìnrin yẹn so tá a bá ti wá kì í bọ̀ bọ̀ wọ́n tó a máa wá ṣàkíyèsí tọmọ bá ti bẹ̀rẹ̀ sí í dàgbà lẹ́yìn tá a ti ṣe yẹn inú ike yẹn lọmọ yẹn á ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í dàgbà òun ló fi yàtọ̀ díẹ̀ pé kọ́mọ máa dàgbà nínú okùn ilé ọmọ ó kàn jẹ́ pé àwọn nǹkan tọmọ yẹn á máa rí hmm. tó bá yẹ pé wà nínú okùn ilé ọmọ òun náà la máa rí nínú ike yẹn hmm. tó bá yẹ ti wá tó bí ọ̀sẹ̀ kan a wà rọra mú ọmọ tó ti ń dàgbà díẹ̀díẹ̀ yẹn ó ní bá a ṣe máa rọra mú tá máa wá fi sí inú ilé ọmọ ìyá hmm. tá bá ti wá fi sínú ilé ọmọ ìyá ọmọ ìyá wa bẹ̀rẹ̀ sí ń dàgbà nínú ilé ọmọ ìyá á dẹ̀ dàgbà dé oṣù mẹ́sàn-án bá ti pósù mẹ́sàn-án á bí ọmọ. Hmm, hmm. Hmm. Eh, àlejò àwọn kan máa ń sọ wípé ó ṣeé ṣe kí ẹ̀dá ọkùnrin èyí tí ò dáa kó fa oyún ìta ṣé òótọ́ ni. <laughs> ẹ̀dá tí ò bá ti dá kò lè foyún. débi tó ṣe wá fa oyún ta débi pa wá fa oyún tó wà níta lé ọmọ kò dá kò dá nìyẹn ẹ̀dá tí ò bá ti dá kò lè obìnrin ọkùnrin tó bá ti ní ẹ̀dá tí ò dá kò lè fún obìnrin lóyún. Hmm. ẹ ṣọkùnrin wa lè fà á kí obìnrin ní oyún ìta ṣó lè wá látọ̀dọ̀ ọkùnrin àṣìṣe yẹn. kò ń ṣe àtọ̀dọ̀ ọkùnrin ló ti ń wá hmm. oyún oyún ìta ara obìnrin ni gbogbo nǹkan tó ń fà á hmm. ara obìnrin ló máa wà ẹ ṣeun púpọ̀ ẹ ṣe mọ̀ pé gbogbo wa bá ṣe wà <laughs> lórílẹ̀ àlàyé ní òye kò kò ṣe gbogbo àná ni òye yé ara ọ̀nà tí òye fi ń yéèyàn náà lélẹ̀ àwọn tó wá jẹ́ wípé àwọn ò tiẹ̀ mọ̀ ẹ pé gẹ́gẹ́ bá ṣe sọ ní ìgbà tẹ́ wá gbẹ̀yìn àwọn míì ọ̀dọ̀ àwọn ya gbẹ̀bí ò ní wọ́n ti lọ ṣe gbogbo ẹ̀ tí wọ́n tiẹ̀ nímọ̀ pé irú nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara wọn báwo ni ẹ ṣe lè ní pẹ́tọ̀ ìlàlọ́yẹ̀ wà púpọ̀ fún àwọn èèyàn láti mọ̀ pé dáa irú nǹkan báyìí o ẹ̀yìn tó ń fa rèé tó ń fa tó rà ọ̀pọ̀lọpọ̀ èèyàn tiẹ̀ ní o mọ̀ ẹlòmíì ó kàn lè irú bóyá tó jùlọ bá kàn ra lọ tó bá sa àyè bá sì ti balẹ̀ ó tún tẹ̀síwájú nù òun hmm. ò ní mọ̀ pé nǹkan báyìí wàhálà ìṣẹ̀lẹ̀ hmm. kí ni àwọn ìlànà àti pé kí ni àwọn ìṣòro tó tún rọ̀ mọ́. ẹ ṣeun atọ́kùn lákọ̀ọ́kọ́ tá a bá máa là á ní òye hmm. fún àwọn tó ń wò wá tóbìnrin bá ti lóyún tí ò rí nǹkan oṣù fún oṣù kan a máa ń a máa ń gbà wọ́n ní ìmọ̀ràn pé kí wọ́n tètè lọ ṣe eh, nǹkan tá a máa ń pè ní ultrasound scan hmm. eh, àwọn eh, àyẹ̀wò àwòrán hmm. tó máa ń ṣe hmm. tó bá lè tó bá lè ti lọ ṣe ultrasound scan yẹn tí oyún yẹn bá wà nínú ilé ọmọ scan máa gbé jáde pé inú ilé ọmọ ni oyún wà tó bá dẹ̀ jẹ́ pé ìta ilé ọmọ ló wà lẹ́yìn oṣù kan hmm. tí wọ́n ti rí nǹkan oṣù wọn tó bá jẹ́ pé ìta ilé ọmọ ló wà scan á gbé hmm. lẹ́yìn oṣù kan yẹn kò ṣeé ṣe kí okùn ilé ọmọ tó bá jẹ́ pé inú okùn ilé ọmọ lóyún yẹn wà kò ṣeé ṣe kí okùn yẹn ti bẹ́ hmm. kí okùn ilé ọmọ tó bẹ́ obìnrin yẹn gbọ́dọ̀ ti ṣàìrí nǹkan oṣù ẹ̀ fún oṣù méjì hmm. tàbí jù bẹ́ẹ̀ lọ hmm. torí bọ́mọ ṣe ń dàgbà sí ni àyè lè gbà kí okùn ilé ọmọ yẹn kó fẹ̀ débi pé ó máa bẹ́ hmm. tó bá lọ ṣe àyà àwọn àwòrán yẹn wọ́n á tètè mọ̀ pé ibi tí wàhálà wà ní wọ́n á tètè lọ sí ilé ìwòsàn àwọn ìyá tó máa ń gbẹ̀bí hmm. eh, eléyìí mi ìfẹ́ sọ láti tó mórí wọn wú hmm. àwọn àwọn àkíyèsí kan tá a kọ̀ ṣe ni pé gbogbo gbogbo obìnrin tó máa ń lọ sọ́dọ̀ wọn ni hmm. wọ́n máa ń rán pé kó lọ ṣe scan nǹkan tí ta àkíyèsí ta ṣe nìyẹn torí àwọn obìnrin gan tó jẹ́ pé bóyá ìyá agbẹ̀bí ló yáyáyá máa lọ sí ilé ìwòsàn gidi. Mm tó máa fi dé tá a bá fẹ́ ní a fẹ́ lọ ṣe scan fún wọn wọn á láwọn ti ṣe hmm. wọn dẹ̀ máa mú jáde ní ta ló ní kẹ́ lọ ṣe ìyá agbẹ̀bí ni hmm. Hmm. so bí mo ṣe sọ kí pé mò ń sọ láti mo eh, rí àwọn ìyá agbẹ̀bí wú <laughs> nǹkan tí wọ́n ṣe tó dáa táwa rí nìyẹn <clears throat> nǹkan tó dáa nítorí pé wọ́n ṣe nǹkan tó dáa ó di dandan ká sọ pé nǹkan tó ń ṣe yìí ó dáa kí wọ́n dẹ̀ máa ṣe é sí ó kàn jẹ́ pé àwọn obìnrin wa wọn tó bá lóyún wọn ò kì í fẹ́ tètè jẹ́ káwọn èèyàn mọ̀ pé wọ́n ti lóyún hmm. Hmm. wọ́n á ní bóyá àjẹ́ kan wà ládùúgbò wọn <laughs> àjẹ́ yẹn dẹ̀ rèé àwọn lóyún lánàá àjẹ́ kélé ní hmm. kó má di pé <laughs> àjẹ́ ló máa fa oyún mu wọn á láwọn ò ní tí ì sọ títí títí oyún yẹn á fi di wàhálà tó bá lè jẹ́ pé ìta ilé ọmọ lóyún wà oyún ò lè kọjá oṣù méjì pàápàá jùlọ oṣù mẹ́ta hmm. wàhálà ti bẹ́ òun la fi máa ń gba àwọn obìnrin wa nímọ̀ràn pé tán bá ti lóyún bóun bá tiẹ̀ ṣe tán láti lọ bẹ̀rẹ̀ ìtọ́jú aláboyún hmm. tá máa ń pè ní antinata hmm. kí wọ́n tiẹ̀ kọ́kọ́ lọ ya scan yẹn tó bá máa yá scan yẹn á sọ o inú ilé ọmọ lọ́wọ́ ọmọ wà o ìta ilé ọmọ lọ́wọ́ wà torí àtọyún inú ilé ọmọ àtọyún ìta ilé ọmọ gbogbo bó ṣe máa ń ṣe obìnrin náà là á ṣe ṣe tó bá wà nù oyún hmm. Hmm. gbogbo pé nǹkan wù wọ́n jẹ hmm. wọn lè sùn dáadáa gbogbo ara wọn funfun gbogbo ẹ̀ bó ṣe máa ṣe wọ́n náà nìyẹn torí oyún lóyún ń jẹ́ kò bá jẹ́ láti inú inú ilé ọmọ o tàbí ìta ilé ọmọ. ẹ ṣeun àlejò wa ẹ ṣé oyún ìta ilé ọmọ ẹ ṣó lè dábàjẹ́ fúnra rẹ̀ ó pọ̀ ó ṣeé ṣe kó dábàjẹ́ fúnra ẹ̀ a máa ń pè ní tuber abortion hmm. ó ṣeé ṣe kó jẹ́ pé eh, oyún ìta ilé ọmọ yẹn fúnra ara ẹ̀ ọmọ yẹn gangan kò kò dàgbà dáadáa hmm. bó ṣe yẹ kó dàgbà hmm. tàbí bóyá àwọn ẹ̀yà tó fa ọmọ yẹn bóyá láti eh, ìyàwó ni o tàbí láti ọkọ ó ṣeé ṣe kí èso ọkọ yẹn kó má dágere tó bí ó tilẹ̀ jẹ́ pé ó lè mú oyún wá hmm. kọ́mọ yẹn máa a máa ń pè ní chromosomal abnormalities hmm. tọ́mọ yẹn bá ní àwọn àìsàn kékèké yẹn àwọn àìsàn inú yẹn hmm. ó ṣeé ṣe kọ́mọ yẹn gan kó má ju oṣù kan lọ kọ́mọ ti kú sínú okùn ilé ọmọ tọ́mọ bá dẹ̀ kú sókùn inú okùn ilé ọmọ fún ara á fa gbogbo á fa ọmọ yẹn ara máa fà á mu òun ló máa fàtẹ́ pé obìnrin mi à ń ní ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ inú ń dun òun o hmm. kó má wàá ju ọ̀sẹ̀ mélòó kan á tún ní kò dùn òun mọ́ hmm. kò dẹ̀ rí nǹkan oṣù tó bá wá ṣe díẹ̀ á tún wá bẹ̀rẹ̀ sí í rí hmm. nǹkan oṣù ó ṣe ṣe pé pé ẹnìyẹn ní ectopic àmọ́ ó lọ ní nǹkan tá a máa ń pè ní tuber abortion. Mm, hmm. mm, ṣùgbọ́n ẹ bá mi fi kún fáwọn ará ilé pé kán má dúró dìgbà tí <laughs> torí yẹn bẹ́ẹ̀ nítorí tẹ́lómi bá ti gbọ́ yẹn sí ẹni ẹ̀. wọ́n ṣèyàn bá ti ṣàkíyèsí pé bó ṣe ń ṣe ẹni ẹni àti hmm. ẹ̀ máa ń sọ fún gbogbo obìnrin tẹ́ ẹ bá ti lóyún hmm. tẹ́ ẹ bá ti lóyún bóyá ìta ni o àbí inú ẹ rí nǹkan oṣù lẹ́yìn oṣù kan ẹ lọ ṣe scan ẹ lọ sí hmm, ilé ìwòsàn hmm. kí wọ́n ṣe àyẹ̀wò fún yín hmm. tán bá ti ṣe gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ò ní lè wáyé Hmm. Hmm. ó dá ẹ ṣeun àlejò wa níbi tóun ti béèrè pé ṣé ìjẹ́ ó ṣe bàjẹ́ fúnra ẹ̀ wá jẹ́ kẹ́mi kí n béèrè apá kejì rẹ̀ ṣé ó ṣeé ṣe kó jẹ́ pé oyún ìtàlẹ̀ ọmọ yìí kó fà á kí aláboyún tètè bímọ láì tí ì pé ọjọ́ tí ilé ìtàmọ̀ sí àtàwọn wọn ń pè ní àwọn ọmọ premature premature ṣé ó ṣeé ṣe kí oyún yìí kó fà á. ẹ ṣeun atọ́kùn hmm. nǹkan tí oyún ìtàlẹ̀ ọmọ tiẹ̀ máa ń fà àyè ò kí ń gba oyún yẹn gan kó fi dé àsìkò mm. Mm. tá a fi lè máa sọ pé premature mm. torí oyún ìta ilé ọmọ bí mo ṣe sọ lẹ́yìn oṣù méjì lẹ́yìn oṣù mẹ́ta wàhálà ti bẹ̀rẹ̀ obìnrin yẹn á ti máa da ẹ̀jẹ̀ sínú hmm. tàbí kó kẹ́jẹ̀ yẹn máa jáde hmm. tàbí kó yìí máa kọ kó máa ṣubú hmm. tàbí kí inú máa dùn tínú bá dẹ̀ ń dùn wọ́n kì í ṣe inú dídùn díẹ̀ inú yẹn á máa dùn wọ́n gidigidi tó yẹ pé wọn ò tẹ̀ ní lè ṣe nǹkan kan wọn ò ní lè sùn wọn ò ní lè rìn dandan wọn gbọ́dọ̀ rọ́ọ̀ṣì wọn lọ sí ilé ìwòsàn so irú nǹkan báyẹn gan ọmọ gan ò ní dàgbà débi tá a máa ní àìlè yìí premature ilé <laughs> ọmọ ilé. Eh, eh, ẹ ṣeun àlejò wa mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ọ̀nà tí ènìyàn lè fi kábùjá ẹ̀ kó tiẹ̀ tó hmm. di pé èèyàn lọ́kọ àbí ẹni tó tiẹ̀ ti lọ́kọ ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ nípa ìyẹn ẹni tó ti ní rí hmm. tó sì yé bóyá eh, ó hmm. bàjẹ́ fúnra rẹ̀ tàbí àwọn dókítà ni wọ́n bá ṣe ìtọ́jú ẹ̀ kí ni nǹkan tí ẹni ẹ lè ṣe nítorí ẹni ẹ ti mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ lára hmm. òun ló fà á òun ti ní nǹkan tó ń fà á àbí hmm. bẹ́ẹ̀ kọ́ kí ni nǹkan kí làwọn ìgbésẹ̀ tó yẹ kẹ́ni ẹ gbé láti rí wípé kò tún wáyé lẹ́ẹ̀kejì. ẹ ṣeun atọ́kùn ẹ kínní kan tí mo ní láti sọ ni pé ẹni tó bá ti ní oyún oyún síta ilé ọmọ tẹ́lẹ̀ rí hmm. àwọn òyìnbó máa ń pè ní relative risk. Eh, nǹkan tó dẹ̀ tó ti ṣàlàyé ni pé eh, ewu tó tún dá dúró eh, pé ṣó tún lè ní ṣó tún lè tún ní ó lè rí bẹ́ẹ̀ ó dẹ̀ lè má rí bẹ́ẹ̀. òótọ́ ibẹ̀ ni pé hmm. tóbìnrin bá ní oyún síta ilé ọmọ hmm. tẹ́lẹ̀ rí hmm. tó bá máa fi ní oyún mẹ́ta ìmíì ó ṣeé ṣe kó tún ní oyún síta ilé ọmọ lẹ́lẹ́kejì kí lè ìdí tó fi rí bẹ́ẹ̀. ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé nǹkan tó fà á hmm. tó fa àìsàn sí okun ilé ọmọ àkọ́kọ́ hmm. tó fi ní oyún síta ilé ọmọ hmm. ó sì wà ní ó ti máa ó ti máa ó ti máa ṣe ọṣẹ díẹ̀ bá okùn ilé ọmọ èkejì òun la fi máa ń sọ fáwọn obìnrin yẹn pé ìmọ́tótó wọ́n gbọ́dọ̀ ṣe é dájú wípé wọ́n ń ṣèmọ́tótó ara wọn dáadáa wọn ò dẹ̀ gbọ́dọ̀ máa ní táwọn ò báyìí tí ì ṣe tán láti lóyún hmm. kí wọ́n kàn máa ní ìbálòpọ̀ láì ṣe fètò sí hmm, hmm. torí tí wọ́n bá ń ṣe fètò sí risk Mm, ewu ewu yẹn mm. a tún dènà a tún lọlẹ̀ díẹ̀. èyí ni pé àfọwọ́fà náà lè. àfọwọ́fà lè wà ń bẹ̀. òun la fi máa ń sọ fún àwọn obìnrin pé ìmọ́tótó yẹn ó ṣe pàtàkì. Eh, ó dà pé ìmọ́tótó yẹn náà ló òun ló ṣiṣẹ́ fún ẹni tó ti ní rí àti ẹni tí kò tí ì ní rí ní rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n eh, àlejò wa mo fẹ́ kẹ́ bá wa fẹ ìmọ́tótó yẹn lójú hmm, tẹ́ bá hmm, hmm. sọ̀rọ̀ ìmọ́tótó yẹn ṣé ìmọ́tótó ká wẹ ara ká fọyín nìkan ni àbí ibo gangan <laughs> gangan la fẹ́ pa mọ́tótó ẹ ṣe wa tọ́kù mm-hmm. àwọn obìnrin míì wà tó jẹ́ pé tí wọ́n bá ń ṣe nǹkan oṣù aṣọ ni wọ́n ń lò ẹ̀wẹ́ òun làwọn ìyá wa máa ń lò hmm. ẹlòmíì aṣọ òfì aṣọ àǹkárá hmm. aṣọ uh, àrán hmm. oríṣiríṣi aṣọ lẹlòmíì ń lò a máa ń fún àwọn obìnrin wa nímọ̀ràn pé lílo aṣọ kò pé torí kò lè jẹ́ kí ìmọ́tótó yẹn kó dájú ó ní àwọn àwọn nǹkan ìgbàlódé tí a máa ń ní káwọn obìnrin lò a máa ń pè ní sanitary pad sanitary pad yìí gan ó tún pé oríṣiríṣi. bẹ́ẹ̀ni. Mm. àwọn ilé tó jẹ́ pé wọ́n máa ń fún obìnrin ní ìmọ́tótó tó dájú ó mm. wà mm. àwọn ilé tó jẹ́ pé a kàn máa ń lò ó tó yẹ pé obìnrin á bímọ ó wà a kì í ní kóbìnrin lo ilé tó máa lò tó wá fẹ́ bímọ tí wọn ò báyìí tí ì lóyún torí ìyẹn ò tún ní ìmọ́tótó tó àwọn èkejì ìyẹn jẹ́ ẹyọ kan tóbìnrin bá wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló mọ̀ pé tó bá wẹ ara wẹ ojú wẹ ẹyin gbogbo ẹ̀ abẹ́ wọn ó ní bọ́n ṣe máa ní láti máa ṣèmọ́tótó ibẹ̀ hmm. kò ní ìdí kí n sọ gbogbo hmm. pàtó ẹ̀ àmọ́ gbogbo àwọn obìnrin wa máa sọ fún wọn pé ìmọ́tótó ojú ara wọn náà hmm. ó ṣe kókó obìnrin míì tán bá lọ ṣe ìgbọ̀nsẹ̀ wọn ò mọ bó ṣe yẹ kí wọ́n nu ojú ara wọn ẹlòmíì á ṣègbọ̀nsẹ̀ a a fi bóyá tissue paper hmm. tàbí omi àbí kankan wọ́n á wẹ wọ́n á máa ṣan ojú ara wọn wá síwájú hmm. ìyẹn ò dá kò kò dáa tó hmm. a máa ń sọ fún àwọn obìnrin pé kí wọ́n máa ṣan ojú ara wọn lọ sẹ́yìn ni torí ojú ibi ìgbọ̀nsẹ̀ ó yàtọ̀ sójú ibi tí obìnrin ti ń bímọ hmm. ojú ìmọ̀ọ́sẹ̀ dẹ̀rẹ́ hmm. kòkòrò oríṣiríṣi ló kún bẹ̀ hmm. téèyàn bá ṣan ojú ara ẹ̀ wá síwájú á kó àwọn kòkòrò ibi ìgbọ̀nsẹ̀ á kó wá síwájú wàhálà dẹ̀ dé nìyẹn. ẹ ṣeun àlejò wa ilé eh, eh, ètò ṣe kókó nù lápá ti ìmọ́tótó nítorí àwọn èèyàn mọ wọn ṣe ṣe ìmọ́tótó ara wọn ṣe obìnrin nìkan ọkùnrin gan gbá mí gan wọn mọ bí èyí ṣe ìmọ́tótó ara ẹ ṣeun púpọ̀ àlejò àfẹ́ ẹ̀tún dára pọ̀ wá lónìí. ẹ ṣe wá tọkùn. ìyáralé ẹ rí i pé n tí a gbé wá lónìí ó jẹ́ n tó ṣe pàtàkì nítorí ọ̀pọ̀ èèyàn ni ò ní òye tàbí nímọ̀ nípa gbogbo ohun tí a sọ yìí pàápàá jùlọ nípa ti ìmọ́tótó nípa àwọn Yorùbá mìíràn wọn ní ìmọ́tótó ó borí àrùn gbogbo àwọn aláboyún gan tí wọ́n bá sì lọ ilé ìwòsàn ó wà lára àwọn orin tí wọ́n mọ̀ ń kọ pé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo rachel lágbèrè fáwọn ará ìta wọn lọ. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí darapọ̀ mọ́ wa lórí ètò yìí ètò àkàrọ̀ òjíire lówùúrọ̀ yìí a lérò ti gbádùn ètò ti òwúrọ̀ yìí láti ìbẹ̀rẹ̀ títí dé ibi tí a bá dé yìí pàápàá jùlọ ní abala ìlera níbi tí dókítà wa ti sọ̀rọ̀ lórí oyún ìta ilé ọmọ mo lérò pé ẹ ti rí kan kọ́ tàbí méjì tó ṣe pàtàkì jùlọ mẹ́wọ̀n ni ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo olúṣọlá ti bá yín forin sí i àníri jù báyìí lọ lórí ètò lónìí orúkọ tèmi ò yípadà Rachel Roberts ló ń kí yín tí ó sì ń gbàdúrà pé kọ́lọ́run Elédùmarè kó ṣọ́ wa jọ lànà. àmì ọ̀la náà ni kí ẹ jẹ́ kí a tún darapọ̀ mọ́ra wa bí a ṣe mọ̀ dé lákọ̀tún sí ojú ìwòran yín ǹjẹ́ títí ọ̀la àwọn kọ́ èmi olúṣọlá àlè rachel robert àti àlejò wa náà là ń dágbére fún yín pé lágbára ọlọ́run ká wà lálàáfíà káṣífẹ́rẹ́ àti ayọ̀ ká fi pàdé lówùúrọ̀ ọ̀la ó

ṣe ń lọ hmm. abala ṣe ló ń ṣẹlẹ̀ àti eh, abala àríyá. ọmọ kí ti tó i pé púpọ̀ nínú àwọn ìlú tó jẹ́ wípé ìfowópamọ́sí ẹ̀ fáwọn.